ẹ mà tún ká a lé ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa pátá a kú àtàárọ̀ a dẹ̀ kú iṣẹ́ òní Elédùmarè á fèrè síṣe oníkálukú wa àní báráyé fọwọ́ tì í bẹ́ẹ̀ là ní ṣe lásán àlùbáríkà tòun ti kẹ́ ọlọ́run yóò máa rọ̀ ṣòmù nínú ìṣẹ̀mọ̀ wa àti nínú iṣẹ́ tá a bá ṣe àní bá wọn ṣiṣẹ́ orin káwa bá wọn jẹ́jẹ́ ìlérí ẹ káàbọ̀ sórí ìròyìn láwọlé sùn láti ikọ̀ akọ̀ròyìn Campus reader, èyí tí ó fìkàlẹ̀ sí Ilé ẹ̀kọ́ gíga Fásitì Tìmọ̀ ògbìn Ìjọba Àpapọ̀ nílùú Abẹ́òkúta, ìyẹn Federal University of Agriculture Abẹ́òkúta. Usman Akorede Adeelu òun lorúkọ tèmi, bẹ pè mí ní Altman bẹ́ẹ̀ sì pe ọmọ International, omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni. Olóhùn aládùn, asọ̀rọ̀ dídùn bẹ ní fi kìkì ahọ́n ṣe ilé oyin yín náà rí ọkùnrin mẹ́rìnlá àti ṣóńṣó orí ẹ̀ tí wọ́n ń pè lọ́kùnrin kan ṣoṣo. Ẹ káàbọ̀ sórí ìròyìn láwọlẹ́sàn tá a mú wá sétíìgbọ̀nyín lẹ́ni ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2020. ó yá ẹja ń bọ́ sínú àwọn kókó kókó kókó nínú àwọn ìròyìn tó bá mi wá lónìí. aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari ó ti rọ àwọn asòfin àgbà wípé kí wọ́n fọwọ́ sí yíyàn tóun yàn sípò padà ẹni tó jẹ́ alága fún ẹ̀ka tó mójútó ètò ìdìbò lórílẹ̀ nàìjíríà Ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ náà lẹ́lẹ́ẹ̀kejì àti àwọn míì tóun tún yàn bẹ́ẹ̀. Àwọn dókítà tó ń gbé ní ọgbà ilé-ìwòsàn ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti gùn lé ìyanṣẹ́lódì ìkìlọ̀ lórí Kíni ẹ gbọ́? Lórí ìfẹ̀hónúhàn EndSARS àwọn tí wọ́n lọ sí ilé ilé ìgbóúnjẹsí mọ̀ sí warehouse tí wọ́n lọ́ọ́ kó oúnjẹ àti àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì wọ́n ti dá a padà wọ́n sì ń béèrè fún àforíjì ní ìpínlẹ̀ plateau. ìròyìn míì tí mo tún rí lápá bí òun ló ń sọ wípé èní òun ni yóò jẹ́ ọjọ́ ìkẹyìn tí ẹ̀ka tá a mọ̀ sí academic staff union of universities asu tí wọn ò parí ìpàdé ẹlẹ́kùnjẹkùn láti mọ ibi tí orí ń bẹ́sẹ̀ rè ìròyìn míì tí mo tún rí lápá bí ló sọ wípé ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ tó ń mójútó títọ̀kálẹ̀ àrùn kòrónà bí ò ṣe ní délé dóko tí ò sì ní kárí ilé aṣọ oníṣúgà ẹni tá a mọ̀ sí Boss Mustapha òun ló ti gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní àmọ̀ràn wípé kí wọ́n sì fi kọ́nà àárín àjò lọ sí ibì kan sí ibòmíì lórí pọ̀pọ̀ ṣinṣin kérésìmesì àti ọdún tuntun tó ń bọ̀ lọ́nà nítorí ìtànkálẹ̀ àrùn coronavirus. lẹ́ka eré ìdárayá Ẹni tó jẹ́ gbajúgbajà agbábọ́ọ̀lù lágbàáyé tá a mọ̀ sí Cristiano Ronaldo òun ló ti bá akẹgbẹ́ rẹ̀ Lionel Messi nínú àkọsílẹ̀ èyí tí ó kọ nínú ìdíje UEFA Champions League. Wàyí o, ẹ já bọ́ sínú ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari òun ló ti rọ àwọn aṣòfin àgbà lórílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n buwọ́ lu yíyàn tóun yàn sípò padà ẹni tó jẹ́ alága fún ẹ̀ka tó mójútó ètò ìdìbò lóde nàìjíríà ìyẹn independent national electoral commission inec ọ̀jọ̀gbọ́n mahmood yakubu fúngbà ẹlẹ́ẹ̀kejì aláṣẹ muhammadu buhari ló sọ fún àwọn aṣòfin àgbà wípé kí wọ́n ṣe kíni kí wọ́n yan mahmood yakubu gẹ́gẹ́ bí alága kó sì fọwọ́ sí padà kó padà ní ẹlẹ́ẹ̀kejì aláṣẹ muhammadu buhari nígbà tí ó fi lẹ́tà náà ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin ní ọjọ́ kejìlá oṣù kọkànlá ọdún 2020 eléyìí tí ẹni tó jẹ́ aṣòfin ẹni tó jẹ́ olùdarí ilé ìgbìmọ̀ ilé ẹni tó jẹ́ olùdarí ilé ilé àgbà ọ̀jọ̀gbọ́n Ahmed Lawan tí ó ń kà sétí àwọn aṣòfin nígbà tí wọ́n ń ṣe ìjókòó ìpàdé náà nílùú Àbújá aláṣẹ muhammadu buhari ló tún sọ fún àwọn aṣòfin pé òun tún yan àwọn míì gẹ́gẹ́ bí alága àti gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ sínú ẹ̀ka tá a mọ̀ sí hydroelectric power producing areas development commission tá a mọ̀ sí ipadec eléyìí tí ó yan ẹni tí a mọ̀ sí ityaf joseph tefa gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alága fún ìgbìmọ̀ náà aláṣẹ muhammadu buhari tún wáá yan àwọn míì gẹ́gẹ́ bí àwọn tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ nínú ìgbìmọ̀ náà tá a mọ̀ sí ipadec aláṣẹ muhammadu buhari ti wá ń rọ àwọn asòfin àgbà wípé kí wọ́n gbìyànjú kí wọ́n ṣe pápápá gẹ́gẹ́ bí ìwúre olè kí wọ́n sì fọwọ́ sí yíyàn tóun yan àwọn wọ̀nyí sípò àwọn dókítà tó ń gbé ní ọgbà ilé ìwòsàn ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti gùn lé ìyanṣẹ́lódì oníkìlọ̀ àwọn tá a mọ̀ sí association of resident doctors ard tí wọ́n ń bẹ ní ọgbà iléèwòsàn federal medical center fmc ní ìdíàbá nílùú abẹ́òkúta àwọn ni wọ́n kéde eléyìí pé àwọn ti àwọn ti gùn lé ìyanṣẹ́lódì oníkìlọ̀ ní ọjọ́ ìṣẹ́gun àná ẹni tí ó jẹ́ alága àwọn dókítà tó ń gbé ní ọgbà iléèwòsàn náà dókítà adékúnlé jimoh nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ òun ló sọ wípé àwọn dókítà náà pinnu wípé kí àwọn gùnlé ìyanṣẹ́lódì oníkìlọ̀ látara wípé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ aláìsàn bó ti fi àbùkù bó ti fi kan ẹni tó jẹ́ dókítà tó ń gbìyànjú láti ṣiṣẹ́ rẹ̀ ẹni tó jẹ́ alága fún àwọn dókítà tó ń gbé ní ilé ìwòsàn yìí dókítà Jimoh òun ló ń sọ wípé ìwà yìí ó jẹ́ ìwà tí ò bójúmu táwọn ò sì lè gbà nígbà tó ń ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ fún àwọn tí àwọn oníròyìn tí wọ́n ń bèrè ọ̀rọ̀ lọ́rọ̀ rẹ̀ òun ló sọ wípé aláìsàn kan tí ó wọ ọgbà ìtọ́jú tó ti ń tọ́jú àwọn aláìsàn ló wọ aṣọ tó gùn púpọ̀ tóun sì ń sọ fún aláìsàn náà wípé kò yẹ kó máa wọ irú aṣọ báyìí kó máa wọ̀ gba ọgbà ilé ìwòsàn gẹ́gẹ́ bí aṣọ náà ti lè kó ìdọ̀tí wọlé ó wá sọ wípé ẹni tí wọ́n bá sọ lọ́lọ́ pé àwọn ọkọ rẹ̀ àti àwọn ẹbí rẹ̀ wá tí wọ́n sì mú dókítà náà tí wọ́n sì fún ní ìfọ́tí olóyìí dókítà jimoh ló wá ń sọ wípé irú ìwà báyìí ó jẹ́ àrífín púpọ̀ lórí ẹ̀ka ìlera àti àwọn dókítà tí wọ́n ṣẹ́ ní ọgbà ilé ìwòsàn dókítà Jimoh ló wá ń tẹ̀síwájú náà ló wá sọ wípé àwọn ti pinnu wípé àwọn gùn lé ìyanṣẹ́lódì oníkìlọ̀ fún odindi wákàtí mẹ́rìnlélógún láti fi ìfẹ̀hónúhàn hàn wípé àwọn ò lè máa bá a lọ báyìí. lórí ìfẹ̀hónúhàn EndSARS àwọn tí wọ́n já ibi tí wọ́n ń kó oúnjẹ síta mọ̀ sí warehouse tí wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ àtọ̀pọ̀lọpọ̀ dúkìá ni wọ́n ti dá a padà tí wọ́n sì ń béèrè fún àforíjì lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Plateau nígbà tí àwọn tí wọ́n já wọlé tí wọ́n já wọnú ilé ìkóúnjẹ síta mọ̀ sí warehouse nígbà tí wọ́n ń dá àwọn tí wọ́n kó àti oúnjẹ àti àwọn nǹkan míì tí wọ́n kó tí wọ́n ń dá padà sí ilé ìjọba tá a mọ̀ sí government house refit ní ìlú Jos ní ọjọ́ ìṣẹ́gun àná ẹni tí ó léwájú àwọn tí wọ́n dá nǹkan wọ̀nyí padà òun náà ni ẹni tó jẹ́ ajínrere fún ilé ìjọsìn Church of Christ in Nation Kosin Reverend Ezekiel Dachomo nígbà tí Dachomo tó ń sọ̀rọ̀ òun ló sọ wípé òun bá àwọn tí wọ́n dá nǹkan oúnjẹ àti àwọn nǹkan míì tí wọ́n dá padà yìí òun bá wọn bẹ̀bẹ̀ lọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Plateau Simon Lalong wípé kó ṣíjú àánú wò wọ́n kó sì dáríjì wọ́n gẹ́gẹ́ bí pé jẹ́ pé tí ẹlẹ́jọ́ bá ti mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi kò tún jẹ́ kó tún pẹ́ mọ́ lórí ìpínlẹ̀ nígbà tí ó ń gba àwọn tí wọ́n dá padà yìí ẹni tí ó ṣojú ìjọba ìpínlẹ̀ Plateau tá a sí akọ̀wé ìjọba ìpínlẹ̀ náà Professor Danladi Abok Atu nígbà tí ó ń sọ̀rọ̀ ó ní pé ìwà tí àwọn aráabí yìí hù yìí ó ní ìwà tó ṣe wípé ó pa ìpínlẹ̀ plateau lára púpọ̀ ni tó sì dá ọ̀pọ̀lọpọ̀ rògbòdìyàn sílẹ̀ ṣùgbọ́n ó wá ń kí ẹni tó jẹ́ ẹni tó jẹ́ reverend ezekiel dashomu ó ń kí kú ìfọmọnìyàn ṣe ó sì kú kí ó sì kí kú ìwà rere tó sì bá àwọn tí wọ́n jí nǹkan náà tó sì bá wọn sọ̀rọ̀ láti dá a padà. ìròyìn míì tí mo tún rí lápá bí ló sọ fún mi pé lónìí Òun ni àwọn tá a mọ̀ sí Academic Staff Union of University ẹlẹ́kùnjẹkùn tá a mọ̀ sí ASUU SONA Chapter ni wọn ó parí ìpàdé káàkiri ẹkùn oníkálukú wọn. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ti parí ìpàdé ẹkùnjẹkùn yìí ni àwọn tó bá jẹ́ àwọn tó jẹ́ tí wọ́n ó parapọ̀ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ àpapọ̀ wọ́n wá padà ṣe ìpàdé láti mọ ibi tí orí ń bọ́ sẹ́ẹ̀rẹ̀ nígbà tí wọ́n bá ti gba èsì láti ẹkùn sí ẹkùn wọ́n wá padà lọ sí ìyọ̀ ìjọba láti fún wọn ní ààbò ìpinnu tí wọ́n pinnu nígbà tó bá di ọjọ́ ẹtì tó ń bọ̀ yìí. ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ tó ń mójútó ìtànkálẹ̀ àrùn covid-19 lórí nàìjíríà kó má bàa tàn kálé kó má bàa tàn ká oko ẹni tá a sí Boss Mustapha ló ti gba àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní àmọ̀ràn wípé kí wọ́n sì sọ̀rọ̀ náà bí a ti ń rìnrìn àjò láti ìlú kan sí ìlú míì fún ọdún kérésìmesì àtọdún tuntun èyí tó ń bọ̀ lọ́nà nígbà tí ó ń ṣàlàyé ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ tó ń mójútó títànkálẹ̀ àrùn corona of covid nineteen, tá a sí boss mustapha òun ló ń gba àwọn ọmọdé nàìjíríà lámọ̀ràn wípé kí wọ́n má ṣe rin ìrìn àjò kankan lásìkò tá a wà yìí nítorí pé àrùn covid nineteen, ó ṣì wà nígboro boss mustapha ló wá ń tẹ̀síwájú náà rẹ̀ ló sọ wípé ṣíṣílẹ̀ tí àwọn ṣí ìtajà àti àwọn nǹkan míì sílẹ̀ kò túmọ̀ sí wípé àrùn covid-19 ó ti kúrò lórílẹ̀ nàìjíríà bí kò ń ṣe wípé àwọn ń gbìyànjú kó má bàa tàn kálẹ̀ káàkiri olúwa sọ fún àwọn ọmọ nàìjíríà wípé kí wọ́n ṣọdún ní ibi tí wọ́n wà kí wọ́n sì máa rìnrìn àjò káàkiri lọ síbi kankan lẹ́ka eré ìdárayá gbajúgbajà agbábọ́ọ̀lù káàkiri àgbáyé Cristiano Ororo Ronaldo gẹ́gẹ́ bí wọ́n ti máa ń pè é òun ló ti bá àkọsílẹ̀ àǹjọ̀nú agbábọ́ọ̀lù ẹni tó jẹ́ ẹnìkejì rẹ̀ tí wọ́n jọ ń figun gbígun tó sì jọ ń figagbága láti ọdún tó pẹ́ sẹ́yìn ìyẹn Lionel Messi nínú àkọsílẹ̀ tó kọ sílẹ̀ nínú ìdíje UEFA Champions League Cristiano Ronaldo èyí tí ó mi àwọn nígbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ Juventus tí wọ́n ń bá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ferencvaros tí wọ́n ń bá wọn gbá bọ́ọ̀lù ní ìdíje uefa champions league lálẹ́ àná níbi tí wọ́n ti borí wọn pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan níbi tí cristiano ronaldo tó sì ti mi àwọn èèyàn kan nínú méjì náà cristiano ronaldo ti wá ti wá mi àpapọ̀ àwọn one thirty two goals nínú ìdíje uefa champions league pẹ̀lú ikọ̀ manchester united ikọ̀ real madrid àti ikọ̀ juventus eléyìí tó ṣe wípé àádọ́rin nínú àwọn yìí ló ṣe wípé ó ti mì ní ilé rẹ̀ gangan gangan nínú awárò tó ń gbá bọ́ọ̀lù fún àkọsílẹ̀ tí Cristiano Ronaldo wá bá pẹ̀lú Messi òun náà ni agbábọ́ọ̀lù tó ti gbá bọ́ọ̀lù jù sáwọn nígbà tó ń gbá bọ́ọ̀lù fún ẹ̀kọ́ agbábọ́ọ̀lù rẹ̀ ní ilé ẹnìkejì rẹ̀ tó jẹ́ olùdíje rẹ̀ tá sí Lionel Messi gbogbo àwọn tó ń gbá sílé tiẹ̀ kò kọjá àwọn tó gbá nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ṣùgbọ́n Cristiano Ronaldo tiẹ̀ òun ti gbá àwọn sílé gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù Manchester United àti fún Real Madrid pẹ̀lú ikọ̀ Juventus ibi tá a rèé lórí ìròyìn láwọlé-sùn láṣàálẹ̀ tòní ẹ tún pàdé wa lọ́la nínú ìròyìn láwọlé-sùn kọ́lọ́ńṣó èmi èmi àtẹ̀yìn ẹ tẹ̀lé wa nínú àwọn ẹ̀rọ ayélujára wa káàkiri láti mọ̀ sí nípa ohun tí a ní fún fún ìgbádùn tiyín ẹ lè kàn sí wa lórí Facebook Campus Reader Funab Campus Reader Funab ó sì jẹ́ orí Instagram náà ni Campus Reader Funab òun náà nìyẹn náà bó bá sì jẹ́ orí Twitter lẹ́yìn tí fẹ́ kàn sí wa at campus underscore radar at campus underscore radar tó bá sì jẹ́ wípé ẹ̀yin fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ fẹ́ kàn sí wa lẹ́yọ kọ̀ọ̀kan ká sọ̀rọ̀ ká gbóhùn ara wa ẹ̀yin lè kàn sí wa pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero nine zero three one six zero one three three four zero nine zero three one six zero one three three four ó rán ayọ̀ lásùn á tún fi rẹ pàdé lọ́la ó dàbọ̀.